ìjọba tí nàìjíríà bá ti gbé sábẹ́ òmìnir sí rere nígbà tó lé àwọn náà wọ́n jọ jalè fún ẹ̀wọ̀n ló ń lọ wáyé tó wọ́n ti bọ́dà mọ ọba mọ́ sàṣeyọrí bọ́ ọlọ́run gbà pé táwọn ti sàṣeyọrí tó ìgbọ́sẹ̀ ti bọ́dà nàìjíríà wa béèrè mi lọ́wọ́ ẹ̀ ọwọ́ ló ń fẹ́ investigate sunday kí ló sì sọ́pààyàn ni sọ́jà yẹn ni àwọn lọ́ọ̀yà ni wá dúró ọwọ́ nípa ẹgbọ́dọ̀ human rights òfin ò sí láàrin àwọn àtẹ̀yìn láti gbé fún yín fún de òun dáàbò bò lọ́dọ̀ òun fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ dẹ̀. ìdí tí gbogbo Yorùbá fún wa ní kọ́ lọ́ta lọ́nìí àná. káláwọn òkú òkú àná ni wọ́n bẹ̀rẹ̀ wọn kìnnìún yẹn wọ́n fami jẹ́ ní o. bàbá mi àdúrà yín gbà hmm. so kí gbogbo ọmọ Yorùbá ẹ jọ ẹ mọ bá mi sàdúrà fún ta lọ́kọ́ lọ́wọ́ dé kó ti ọdún mẹ́rin sí márùn ló ti lò gbà tó wà fi parí ìjọba lùyìí mo bẹ gbogbo ọmọ bẹ̀rẹ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tọ́lọ̀ fún ọlọ́run fún yín ní kaná ìjọba tó yẹ pé ìfi kó oríire tọ́ba lọ jẹ́rú ìjọba táwa ń jà sí tó ń ṣe dáadáa wa lọ́lọ́run fún yín orí òtún ta ló kó wájú tọ́ba máa tóbi ọdún mẹ́rin sí mo fọlọ́n bọ̀rọ̀ ẹ̀yán ọmọbìnrin ní tíráàbù mọ́ ẹ̀ nílò ìlú èbó kankan mọ́ because iṣẹ́ iṣẹ́ máa sẹ́kùn lùyìn àwọn àlejò ló máa bá iṣẹ́ yìí ẹni tí ọba gbẹ̀sẹ̀ náà ọmọbìnrin yóò sọ kẹta ló fi gbogbo ìjọba tó bá ti kẹ́lì pé orin tó ṣe fẹ́mi orin tó ṣe fẹ́mi ó fi hàn yí pé ta ló fọ́nà mi kún hmm. ó lè fẹ́ ọ̀fẹ́ àlàáfíà kọ̀ lè pé díẹ̀ ní ìwọ̀n bọ́ọ̀lù ọ̀fẹ́rẹ̀ ọ̀fẹ́rẹ̀ justice ó dẹ̀ exactly bàbá mi ó dẹ̀ fẹ́rẹ̀ because tí ọba fẹ́ justice kò ní gbà hmm. kiri wà láàyè bó dúró lórí òfin ó dẹ̀ dúró lórí ẹ̀kọ́ kò dẹ̀ gbà kí pé ẹjọ́ ìdìkẹ́ gba bẹ́ẹ̀ wù ú mm-hmm. ẹ wo gbogbo ọ̀nà ọ̀nà táwọn kìnìún yẹn gbà ọ̀pọ̀lọ́run tó wọn ṣubú fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kẹ mọ bá mi dúpẹ́ lọ́pẹ́ lẹ́ta lọ́hùn ògùdùkúlé wí àwọn ọmọ ẹ̀kẹ́ kókólárọ̀ ta mi lè ẹsẹ̀ mi lè ọ̀kálẹ́sẹ̀ ọ̀kálẹ́sẹ̀ kankan nǹkan mẹ́rin nǹkan kan ọ̀sẹ̀ mi dàgbà ò jẹ́ kí nǹkan kan ó ṣe mí ó fún mi ní òmìnira débi pé ó fún pé tí n bá wọn ní fọmi lásán dọ́kítà pírísì yẹn àwọn dọ́kítà ti súnmọ́ mi wọ́n ti fún mi wọ́n ti mọ fẹ́ pátápátá wọ́n ní nǹkan kan gbọ́dọ̀ sí mi òun ti òfin ti pẹ́sẹ̀ fún àwọn ni pé Sunday nǹkan kan gbọ́dọ̀ sí ọ orí ọ̀gbọ́dọ̀ fọ ẹ̀ pé wọ́n ní bá rí fọ́ mi àwọn olórí fọ́ problem ó fún mi ní full protection nù pírísì yẹn president yẹn mo fẹ́ kí bàbá mi tẹ bá tún ráyè dájókòó mo fẹ́ kẹ́ tó tó gbogbo ọmọ Yorùbá kẹ́ bá mi kọ́ wọ́n dúpẹ́ lọ pẹ́sìtálọ́ dáadáa gbogbo olúmọ̀ sí ogun lọ nàìjíríà ta lọ́kọjẹ́ ní ti nàìjíríà president alọ́ kì í ṣe gọ́vnà mo fẹ́ káwọn èèyàn understand àárín yẹn òun ṣe gọ́vnà president orílẹ̀-èdè kan ni kì í ṣe kó o máa ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ president kan president orí ẹ̀ pé tó mọ̀ iye tọ́mọ tó ń ṣe ni ẹ wo bẹ̀rẹ̀ wọ́n ṣe fáàn nígbà tábà tí ó bá mẹ́rin sí bàbá níbẹ̀ nàbà wà ní nàbà one ọgbọ́dọ̀ wà nàbà two ẹ wo bí tó gbọ́n wọlé lè so ọlọ́run bá tó ń láyé ọlọ́run kò ní jẹ́ kí lùbẹ̀ náà bàjẹ́ mo dúpẹ́ lọ pẹ́sẹ́ mo dúpẹ́ dáadáa mo rẹ̀ dúpẹ́ lọ pẹ́ mo ìwà káàkiri àgbáyé pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ múra sádùn àyìn dáadáa ọlọ́run bá tó ń láyé tọ́lọ́run tó gbé adé nípa adé yóò gbé adé lẹ̀ nílẹ̀ láìpẹ́ ọlọ́run bá mi kì í ṣe yìí kí lágbára mi ẹ fọ́ gbogbo orúmọ̀ sọ́wọ́n sọ ẹ gbàgbé ẹni ò sí lọ́sùn pẹ́sẹ́ ta lọ́kọ́ fún mi ní òmìnira tó dáa kí ni mo sọ fún yín. ìgbàdàn rẹ̀ tú mi lẹ̀ bàbá mi mò ń pè ayò náà yẹn ní ọdún ọba ló lọ rí mo ń tayò ni wọ́n bá ní. èmi ò mọ èmi ò mọ bàbá mi èmi náà sá láti lọ́wọ́ èmi ń ta èmi àtọ̀rẹ́ mi náà ń ta láti lọ́wọ́ ni ọlọ́pàá kẹ̀ mákẹ̀ ó ní chief com májèlé bàbá ní west my lawyer ní kí ni lọ́yà ó ní your call your wife and your lawyer and then your father is around the president already in issue money eh na issue but let me see the document oversee money you know i don't understand france france maybe you can call somebody for me your papa your papa eh eh no problem ọba lọ ọba lọ bẹ̀rẹ̀ wẹrẹ wa ìyẹn bá dé ọba ní baba mínísà mínísà ògbé ọba dada ìlú ọmọ fẹs kí ni wọn kọ síbẹ̀ ó ní ìjọba abẹlẹ fi yín sílẹ̀ ó ní ọba ń sọ fún pé kẹkẹ ìyàwó yín àtàwọn àtúlọyà kan gbé mọ́tò tó dá wa wọn á gbé ìwọn lọ́wọ́ bàbá mo á wò pé àbí mo wá lára pẹ̀lú lọ́yà lọ́yà tàbá mi bu ẹwà lọ́yà mi mo wà pẹ̀lú bàdámà tí mo wà gbé ẹ ti mọ̀ ní bàbá mi kọ́ mi lọ́wọ́. àwa ti wà lẹ́yìn ìlú ìta ìdúró. ẹ ti mọ̀ bó àwọn ọ̀rọ̀ mi ti wà gbà. ẹ gbọ́ ìròyìn lérèfé tá a mú wa fún yín gbajúgbajà ajìjàgbara nìyí tí gbogbo èèyàn mọ̀ sí olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ló ti sọ̀rọ̀ nílùú Bẹ̀nẹ̀ olómìnira ni wípé òun dúpẹ́ lọ́wọ́ President Talon olórí orílẹ̀-èdè ìlú Benin Republic wípé ó kú iṣẹ́ takuntakun ó dẹ̀ kù ìfọmọ ènìyàn ṣe lórí gbogbo ààbò tó fòun nílùú Bẹ̀nẹ̀ tí ò jẹ́ kí ìjọba ajégúnjẹran ìlú Nàìjíríà kí wọ́n gbé òun pa ó sì ti tẹ̀síwájú ó wí pé òun dúpẹ́ gidigidi o lọ́wọ́ President Talon lórí gbogbo ààbò tó fòun nílùú Benin ó sì tún sọ iṣẹ́ takuntakun tí president Talon tó ṣe nílùú Benin Republic ó sọ síwájú ó ní kí gbogbo ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé kó bá òun dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè àti olórí orílẹ̀-èdè ìlú Benin Republic President Talon wípé wọ́n ṣe o wọ́n kó àdúró tì ó ní kí gbogbo ọmọ yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé kí wọ́n ṣera wọn lọ́kàn o wípé tí ọlọ́run ọba tó bá fún wa ní ọ̀rọ̀ yorùbá nation tí gbogbo wa agitate fún yìí tó bá fún wa gbà pé ní agbára ọlọ́run gbogbo dáadáa tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ sí tẹrutọ̀mọ́ gbogbo ẹ̀ náà láwùjọ àǹfààní ó sì tún sọ síwájú ó ní wípé kí gbogbo wa ká kún fún àdúrà wípé kí ọlọ́run ọba kó mú wa dé ilẹ̀ ìlérí wa lórí ọ̀rọ̀ Yorùbá nation. Fúlàní wa ń jí wa gbé lórí ilẹ̀ bàbá wa ń béèrè lásán lọ́wọ́ wa fúlàní rape àwọn ọmọ wa àwọn àǹtí wa wọ́n tún á ṣe fídíò wọ́n tún post ẹ̀ wọ́n tún á ṣe fídíò wọ́n tún post ẹ̀. a fẹ́ gbọmọ lórí ilẹ̀ bàbá wa àdèmọ̀ pé lágbára ọlọ́run lágbára ẹ̀ tẹ́ bí wa gbogbo ó dòkú báyìí. نوكيا بكر بطارة 40 شعر نورة ودي ايه انانيا هلا والله ṣe ìrìpó gbẹnu tán ọdún kẹjọ wọn ti fẹ́ pé báyìí o àwọn Boko Haram gẹ́gẹ́ bí ìlérí tí ọ̀gágun Muhammadu Buhari ṣe fún wa Boko Haram ṣì wà ń bẹ̀ o bẹ́ẹ̀ náà ni àwọn báńdíìtì wọ́n ń ṣọṣẹ́ lóru wọ́n ṣe lọ́sàn-án wọ́n dẹ̀ ń ṣe ní alẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn Fúlàní x-men àwọn Fúlàní agbẹnipa àwọn náà mà dáwọ́ ọṣẹ́ láabi wọn dúró. 2022 la wà yìí ìjọba Muhammadu Buhari ṣé wọ́n ti gbàgbé pé wọ́n ti promise wípé àwọn fẹ́ máa fún àwọn ọ̀dọ́ Nàìjíríà ní five thousand láti ya two thousand and twenty two thousand and fifteen tó wá jẹ́ wípé ìbò tá a fẹ́ dì ní two thousand and twenty-three wọ́n ṣẹ̀ wá rántí wípé ìlérí táwọn ṣe ń jọ́ kínní àná àwọn fẹ́ bẹ̀rẹ̀ ní July ta gan ló gọ̀ ṣẹ́yìn ọmọ nàìjíríà lẹ́gọ̀ ni àbáwọn ìjọba tó wà lórí àléfà báyìí wọ́n ti fi ẹ̀gbin wọ́n ti fi rẹ́ ẹyin lára wọ́n ti fi ìyà wọ́n ti fi wọ́n ti fi pa yín lórí oríṣiríṣi ẹ̀gbin àìmọye ẹ̀mí tó ti ṣòfò dànù hmm. ọ̀dájú mà làwọn ìjọba yìí o tilẹ̀ jẹ́ wípé wọ́n rò wípé a ní ẹlẹ́dàá bó tilẹ̀ jẹ́ wípé wọ́n rò wípé àjámọ̀ kankan wípé gbogbo ohun táwọn bá ṣe kò sí ẹni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ o ó mà ṣe o ẹ ti ẹ̀rọ bá àti ẹ̀wá ní ọpọlọ àlọ́gbọ́n lórí kankan ni ìbò tó wá jẹ́ kán fẹ́ dì ní two thousand and twenty fẹ́ bẹ̀rẹ̀ sí há owó fún àwọn youth ní july ọdún yìí ẹ fẹ́ fi fajú wọn mọ́ra kán lè bá àdìbò fún yín ẹ̀yin ọmọ nàìjíríà ó wá kù sí yín lọ́wọ́ o ó kù sí yín lọ́wọ́ ọjọ́ wájú yín ọjọ́ wájú yín fún ara yín ọwọ́ yín ló wà bó bá ṣe wù yín ni kẹ́ ẹ ṣe lò ó nítorí pé àwọn ìjọba yìí wọn ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín wọn ní nǹkan kan tó fẹ́ ọ̀fà yín ju ẹ̀tàn jẹ lọ. in tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kò ń ṣe tó jẹ́ pé ó ṣe é fetí gbọ́ in tó ń ba nàìjíríà jẹ́ lọ́wọ́lọ́wọ́ ni wípé àwọn èèyàn a ti worship àwọn tó jẹ́ oppressor wa àwọn tó ń oppress wa nínú society we are worshiping, worshiping them à ń gbé wọn lárugẹ èyí ló tàbùkù bá gbogbo gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá láti jáde láti sòtítọ́ ọ̀rọ̀ èyí ló tàbùkù bá gbogbo ọmọ Nàìjíríà láti jáde láti sòtítọ́ ọ̀rọ̀ nítorí pé à ń worship àwọn oppressor bàbá rere bàbá kà bàbá kẹ̀ òun là ń ṣe fáwọn ọ̀pẹ́sọ̀ nítorí owó tá a fẹ́ gbà lọ́wọ́ wọn àti wá jáde sòótọ́ ọ̀rọ̀ ó wá di wàhálà ẹni tó bá ti jáde sòótọ́ ọ̀rọ̀ ó ti dọ̀tá ìjọba gbogbo àwọn tó ń ṣe mídíà tí wọ́n ń sòótọ́ ọ̀rọ̀ fún ìjọba tí wọ́n sọ gbogbo ohun tó ń lọ tí ìjọba ṣe tí wọ́n ń ṣe láìda wọ́n ti dọ̀tá ìjọba. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé àwọn táàrò lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà wọ́n ti ń jáde bó tilẹ̀ jọ wípé àwọn míì wọ́n lo diplomacy láti sọ̀rọ̀ ìwọ tó o bá lo diplomacy láti sọ̀rọ̀ ọ̀rọ̀ nàìjíríà ọwọ́ kan ni wọ́n máa fáyà ẹ̀ òní tó ṣẹlẹ̀ sí imam chief imam tó wà làbújá arákùnrin yìí is a prophet ìránṣẹ́ ló jẹ́ nítorí pé ó lágbára kí èèyàn máa jẹun nínú ìbàjẹ́ kó sòótọ́ ìmáàmù chief Paris chief ìmáàmù Àbújá yìí federal government ló sanwó ẹ̀ wọ́n ní say the truth and let the truth set you free arákùnrin yìí jáde ó sì sọ òtítọ́ ọ̀rọ̀ ó bẹnu àtẹ́lu ìjọba Nàìjíríà ìjọba Muhammadu Buhari wípé Muhammadu Buhari is a failure, a total failure. Kò wípé ìjọba federal government náà sanwó oṣù fóun. Bàbá yìí, ìmáàmù yìí, kì í ṣe aníjẹ nídìí ìbàjẹ́. Àwọn aníjẹ nídìí ìbàjẹ́, àwọn ló ń ba Nàìjíríà jẹ́ nítorí pé wọn ò lè sòótọ́ ọ̀rọ̀. Irú àáfàá yìí mélòó la fẹ́ rí? ní nàìjíríà tó lè sọ òtítọ́ ọ̀rọ̀ yìí tó jáde tó sì bẹnu àtẹ́lu ìjọba yìí these are the people we needed in Nigeria àwọn tó lè so òtítọ́ ọ̀rọ̀ tó lè bá ìjọba sọ òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n nílò diplomacy nítorí àtijẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí kẹ́ tí bàbá imam chief imam Abuja yìí tó sọ sí Buhari ẹ̀gbọ́n tó sọ fún tó tẹ̀síwájú ọ̀rọ̀ mi. And what I'm advising the citizens to do is to send a message that yes, we are going to vote in 2023, but under condition that there must be security in Nigeria. Period to that, we are not going out to vote anything. If that's the only language you understand, we're going to speak it. Because our lives are important. We are people. We want to live. And our dignity is important as well. Mo kí Chief Imam tìlú abuja. Mo lù ú ní ọ̀gọ́ ẹnu wípé is a good prophet. Ànábì kan ni màá kà kún nítorí pé ìránṣẹ́ Ọlọ́run ni kò dìgbà ẹ bá tó ríran tẹ́ ẹ sùn tọ́lọ́run fi nǹkan hàn yín kẹ́ ẹ tó sọ òtítọ́ ọ̀rọ̀ kò dìgbà tó o bá lálàá àbí tí ẹ̀mí ọlọ́run kan fọ̀ sí ẹ pé jáde kó sọ nǹkan báyìí kó tó sọ òtítọ́ ọ̀rọ̀ ìwé mímọ́ gan sọ wípé ẹ jẹ́ ká sọ òtítọ́ say the truth and let the truth set you free arákùnrin yìí ìmáàmù yìí ó ti sọ òtítọ́ ọ̀rọ̀ ọkàn yìí máa balẹ̀ tó bá dé ìjọba ọ̀run á rí nǹkan jíyìn fún ọba ọba ọlọ́run tó dá gbogbo wa ọba tá a máa lọ jíyìn fún á rí ọ̀rọ̀ jíyìn fún wípé mo sì sọ tèmi o tẹ́ ẹ bá yọ kúrò nínú ìmáàmù ṣé ó ní kó má gbélé ayé mọ́ ṣé ó ní kó má jẹun pẹ̀lú éèjì tó wà yẹn ẹ lè yọ kó má ṣe ìmáàmù chiefu ìmáàmù Àbújá mọ́ni òtítọ́ ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ̀ ó ti sọ́nà ẹyin lohun tó bá ti bọ́ kò ṣeé ṣàmọ́ ó ti sọ ilé iná ó dẹ̀ máa wà nínú ìwé ìtàn ẹ̀yin ẹ wo àwọn ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn kiri yó àwọn kan wọ́n wà ń president kan ó wà ń bẹ̀ wọ́n rí owó gidi lọ́dọ̀ ìjọba àwọn president kan yìí wọ́n rí owó tó owó tabua lọ́dọ̀ lọ́dọ̀ ìjọba mélòó nínú wọn ló jáde ló bọ ẹnu àtẹ́lu ìjọba Muhammadu Buhari